owó tó dá òun náà lówó ti ń bẹ lọ́dọ̀ ẹrú ọlọ́run ọba sílọ̀n sílọ̀n ìdí ni òbí jẹ́ ipe ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa wá owó tó jẹ́ halal bá sì jìnnà sí gbogbo owó tó bá jẹ́ haram tí a bá wò wò nínú tàwọn ẹni tó ti síwájú wa nípa ọ̀rọ̀ owó yìí bákan méjì làwọn èèyàn pín sí ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe pé látàrí owó yìí òun sórí ikú rẹpẹtẹ tí ó sì padà sórí ire má a sì rí nínú wa àjọ pé látàrí owó yìí náà ni wọ́n fi lọ́mọ àlùjẹ́nà tọ́lọ̀ ń bọ́kùn náà kúrò lọ́rùn wa ẹ ká wo àpèjúwe alákọ̀ọ́kọ́ nínú tàwọn ẹni tó ti síwájú wa àwọn ẹni tó sì pé àwọn tara owó wọ́n di olórí ikú inú wa iná láti rí ẹnìkan tó ń pè ní Bal'am ọmọ Ba'ura Bal'am ọmọ Ba'ura ó jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ nínú àwọn ọmọ Israel ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe é ṣùgbọ́n. ó ṣẹlẹ̀ wípé ọ̀pá ìmàjì ọkọ̀ tọ́lọ̀ ọ̀lẹ́ ẹni tó ṣe pé ìfẹ́ ẹnu rẹ̀ òun ló bẹ̀rẹ̀ sí ní bọ̀wọ̀ fún ìfẹ́ ẹnu rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wà adallahu Allahu ala ilm ọlọ́run á sí lọ́nà kúrò ti وختم على سمعه وقلبه ọlọ́run fi èdèdè ó fi dí etí àti ọkàn rẹ̀ وجعل على بصره غشاوة ó fi èbìbò ó fi bò lójú ó wá dẹni tó ṣe pé kò gbọ́rọ̀ mọ́ lẹ́yìn gbígbọ́rọ̀ kò sí làákàyè mọ́ lẹ́yìn làákàyè kò ríran mọ́ lẹ́yìn ríran mọ́ tí ẹni tó bá wu ọlọ́run láti sì lọ́nà àṣẹ lásán náà ni sínà ó sì dẹni tó sínà ọlọ́run ọba ọdọ àkọ́kọ́ mẹ́sì wá lọ́nà. al-imam al-Qurtubi rahimahullahu wọ́n ní arákùnrin yìí báyìí ọjà ẹni tó ṣe é gbẹ́ ọjà ẹni tó ṣe é gbẹ́ ó ní ìmà ó sì jẹ́ ẹni tó ṣe pé tó bá ṣàdúrà. ọlọ́run ọba máa gbàdúrà rẹ̀ ibi títí máa jókòó kó àwọn ọmọ nímà wọn ní ike dàda ẹgbẹ̀rún méjìlá ẹni bẹ́ẹ̀lẹ̀ léyìí tó ṣe pé ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ ni wọ́n rọ sí fún àwọn ọmọ tí ń kọ́ lọ́dọ̀ rẹ̀ láti fi ní bá fẹ́ n'í àwọn ọmọ ike rẹ̀ sì ṣe pọ̀ jọjọ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ọ bọ́ ìmọ̀ yẹn dànù bí ìgbà tí èèyàn kunra rẹ̀ tọ́gbọ́ àwọ̀ dànù kúrò lára rẹ̀ ọgbọ́tọ̀ lọ́n dànù ọwọ́ àti nínú àwọn ẹni ọlọ́ntara bẹ́ẹ̀ ó gbé ó sì padà pàkọ́lẹ̀ pé ọjọ́ kan nínú àwọn ọmọ àná. arákùnrin balẹ̀ẹ́n ibnu bẹ̀rùrọ̀ ọjọ́ kan nínú àwọn ọmọlẹ́yìn anabi musa aleyhi salam ní ìbẹ̀rẹ̀ pẹ̀gbẹ́ ayé rẹ̀ musa ránṣẹ́ sí àwọn aráàlú mẹ́díẹ̀n ọ̀ràn sí àwọn aráàlú mẹ́díẹ̀n láti lọ pè wọ́n wá sídìí kí máa jọ́sìn fún Allah. lónìkan la sharika lahu wọ́n ṣe fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. báyìí ni anabi musa aleyhi ìlọrin arákùnrin yìí báyìí ṣùgbọ́n fún ìyàlẹ́nu ìgbà tí arákùnrin yìí tó dé lọ ọba àlù ọfà mára. ọ̀tàn jẹ pẹ̀lú ipò owó àti obìnrin tí àwọn nǹkan tó máa fi mú yàn náà nù wọ́n lè fi kò fi mú ẹ wọ́n lè fowó fi mú ẹ wọ́n lè fobìnrin wọ́n lè fi mú ọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wá kójọpọ̀ fóun tẹ́fà rántí kò sí kan nínú eléyìí àti tó pọ̀ jùlọ tí àwọn kèfèrí Kùrẹ́ẹ̀sì tí wọn àdẹ takùtì rẹ̀ kó anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run ọba kó yọ. ní ìgbà tí wọ́n fi pò owó àti obìnrin tí wọ́n fi tan arákùnrin yìí jẹ olùmọ̀lá pé ó ronú láàrin Musa àti owó tí Musa ní wọn fara mẹ́ni àbó owó tí wọ́n gbé síwájú òun nítorí pé láti dọ́ta àti láǹtẹ̀lé Musa náà àkókò fi lówó bẹ́ẹ̀ náà ni máa ń ṣẹlẹ̀ nílé ayé tiwa náà lónìí pọ̀lọpọ̀ náà ló wà bẹ́ẹ̀ kó ló ń Ọlọ́run ó dànàbí Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́kí ó ṣùgbọ́n tó ṣe pé àwọn ọ̀tá àwọn ọ̀tá Ọlọ́run wọ́n lè fà á mọ́ra kó wọ́n fi nǹkan lé ayé kó wọ́n fi tán jẹ má tẹ̀lé afárẹ́ má kéwkéwkéw tó ló ń kéèyàn pàtì á fún ọ ní nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí wọn náà bá fura láti dọ́tà ìtìlẹ̀ ń tẹ̀lé kí ló fi dà kí ló fi ní mẹ́ni kété tó bá ti gbọ́dọ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ àwa yìí ọ̀dẹ̀ ni tó nígbà ọ̀dẹ̀ ni tó láwọ̀ á kò lé ọ lódìdí òkúkátà púpọ̀ ẹ̀sẹ̀ máa gbìyànjú ọwọ́ àrònú ṣe kí musa ní kó wọn fara mọ́ ni àbówó yìí ohun rírọ ẹ̀rí tí Allah ní kó wọn dúró sídìí tí ẹ ní àbí aṣ-ṣaitan torí pé wọn ti ní tí wọn bá ti ṣe tàṣetán àwọn nǹkan mèremère yìí àwọn kò lè lọ́wọ́ ad-dunya am al ayé ẹni kó wọn mú ní sinmi àbí ọ̀la àgbẹ̀ndẹ̀ àgbẹ̀yàgbẹ̀. lẹ́yìn ìgbà tó rò sọ́tún tó rò sósì ìfẹ́ ẹnu rẹ̀ ọ̀taari rẹ̀ lọ sídi kó mú owó aṣẹ́tọ́n àtìlẹ́ ayé arákùnrin ọ̀sẹ̀sẹ̀ owó ọ̀sẹ̀sẹ̀ aṣẹ́tọ́n ọ̀sẹ̀sẹ̀ alẹ́ ayé ọkọ̀ musa ti ọkọ̀ allah ọkọ̀ ti ọkọ̀ ìgbẹ́ndàlùkìyàmà nítorí nǹkan tí ọ̀tà ó kúkú fara má kéèké nǹkan tí ò ní tán bọ́mù lọ́wọ́ ọlọ́mọ bọ́ ọmọ ṣètò abẹ́ akramakumullah ẹsẹ̀ rẹ̀ wá yẹ kó lójú ọ̀nà lẹ́yìn ìgbà tí ọlọ́mọ bá ti mú dúró ṣinṣin lójú ọ̀nà ọwọ́ àdẹni tó di ilẹ̀ mú lẹ́yìn ìgbà tó ti rí nǹkan gidi gbámú torí kẹ́ni tó di ilẹ̀ mú ò rí nǹkan mú. ẹni tó dilẹ̀ mú orí nǹkan kan lẹ́yìn tó ti rí nǹkan gidi gbá mú ọwọ́ adẹni tó dilẹ̀ mú ọlọ́wọ́ bá ń fún wa nírò nípa Bal'am ọmọ Ba'ura tó ba ti ẹ̀jẹ̀ tó sọ́dọ̀ lórí ikú lẹ́yìn tó ti dó lórí rẹ̀ yìí báwa náà lè bá owó owó owó owó tí ọ̀pọ̀lọpọ̀ ó bá sì lówó gbà náà lòun tó nísinmi bó wọn bá lówó gbogbo tó bá jọ gbà làwọn jọ fún orí dandan lówó yìí ọlọ́wọ́n bá ń fún wa ní ìròyìn nípa rẹ̀ nínú suratul A'raf kálí bá sọ́ra ọlọ́ni watlu alayhim naba alladhi ataynahu ayatina fansalakha minha ọlọ́ni fún wa ní ìrò ìrà nabi sallallahu alayhi wa sallam nípa àròyìn kan tó kún fẹ́wu torí pé alukur'ani kì í sábà lo nábẹ fún ìròyìn kan ìṣẹ̀lẹ̀ kan àfìṣẹ̀lẹ̀ tó ní ńlá tó léwu amma yatasaalun ani nábẹ ìlàrí so ìròyìn tó ní ńlá tó kún fẹ́wu iná lọ́lọ́ lo nábẹ fún wa ní ìròkà fún wa ìrẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ìtàn tó léwu eléyìí tó dá lórí ẹni tá a fún ní ìmà nípa àtàwọn ọlọ́run olùmọ̀ńlá ni ọmọ nípa àtọ́lọ́run fansalakha minha ọwọ́ akunra rẹ̀ kúrò nínú ìmà yẹn ó kunra rẹ̀ kúrò nínú ìmà nígbà tí èèyàn kunra rẹ̀ tó bu awọ kúrò lára rẹ̀ ìmà ti jẹ́ awọ tó bò lára rẹ̀ ọwọ́ akunra rẹ̀ kúrò nínú ẹ̀ láti ṣe àpèjúwe wípé kọ̀máàmà pátì lásán ó kunra rẹ̀ kúrò nínú rẹ̀ ni pé bíbọ́ tó ń bọ́ọ̀lẹ̀ yìí bíbọ́ọ̀lẹ̀ tó ń ní padà sídìí rẹ̀ má láéláé fa ohun ọ̀wá tí ń tẹ̀lé lásán o alára padà wá di ọ̀kan nínú ẹni tí ń ọ̀ àti kéésì kí wọ́n pè lọ́mọ lẹ́yìn ṣètọ́ni lásán òun náà tó di ọ̀gá fún ṣètọ́n subhanallah gẹ́gẹ́ bí ẹnìkan ti ṣe sọ ni ó ní wa kuntu mru'an min jundi iblisa fartaqa biya alhalu hatta sara iblisu min jundi ó lè fi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnìkan ni mo jẹ́ nínú àwọn ọmọ ogun ẹ̀yìn ṣètọ́n mo wá di ẹni tó gba okùn lórí okùn. mo rí àgbéga lórí àgbéga èmi náà padà wá dẹni tó ṣe pé ṣètò àná ìbẹ́nu àwọn bàtálíọ̀n subhanallah nígbà tí orí ikú èèyàn tó bá tó bá ṣètò náà máa dọ̀mọ́ lẹ́yìn èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run bá ń fún àrùn bíbá yìí orí ibú bàbá yìí ọwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tà ṣètò ló ń tẹ̀lé ṣètò náà padà fakana min al-ghawin ọwọ́ àti ọ̀kan nínú àwọn olórí ibú walau shi'na la rafa'nahu biha tó bá wù àwọn ọlọ́run àbájọ lè gbérí sókè pẹ̀lú ìmọ̀ nípa àtàwọn ọlọ́run ọba tá a ti fún tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹni tó bá wù ọlọ́run ló máa ń ṣì lọ́nà kò wá sí nǹkan tó ju agbára èròǹgbà ọlọ́run ọba lọ tọ́lọ́n lérògbà àti má ṣì lọ́nà kò sí ẹni tó lè ṣì lọ́nà tọ́lọ́n sì lérògbà àti ṣì ní lọ́nà kò sẹ́ni tó lè fọ̀nà mání kọ́lọ́n dàkún kọ́ máa sì wà lọ́nà. walakinnahu akhlada ila al-ard kàkà bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ arákùnrin ló di ilẹ̀ mú kò rí nǹkan kan dì mú tilẹ̀ lọ wattaba'a hawa ó sì tẹ̀lé fẹ́nu ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọn náà fífẹ́nu ti bá yí ẹ jẹ́ ìfẹ́nu ti jẹun fún ó ti jẹ́ ọ lẹ́dọ̀ ìfẹ́nu ni jẹjẹrẹ ti dọ̀ láàmú. wọn ò lè gbé ọ scanning machine àbí x-ray machine káwọn wọ̀nyẹn orí nǹkan yà nítorí pé ń ti machine lè rí ìfẹ́ inú àmọ́ bá tìyàn jẹ́ ìfẹ́ inú àmọ́ sọ yẹn lórí ibú wàá rí òdodo lẹ̀ wàá sì mọ̀ lódodo wàá mọ̀ kọ́lọ́ lọ sọ bẹ́ẹ̀ wàá kọ́lọ́ lọ sọ bẹ́ẹ̀ wàá sọ pé mi ní tẹ̀lé nítorí pé ọlọ́ni famathaluhu kamathali kalb in tahmil alayhi yalhad aw tatruku yalhad ọlọ́ni àpèjúwe rẹ̀ ọlọ́bi àpèjúwe ajá ni tó bá fún ajá ń wàhálà sí tó o bá fún ajá ń sẹ́sì tó o dà láàmú ajá yìí mí nírọ̀rùn ọ̀dà láàmú àbí òtí ẹ̀fún sẹ́sì ọ̀dà láàmú tagbára tagbára làjá mi tí a bá mi iyì ahọ́n ta ni ní àmà mi hẹlẹ hẹlẹ hẹlẹ hẹlẹ hẹlẹ hẹlẹ bí ẹni tó rọ ẹrù bó o fún lẹ́rù gbé yọ àmà mi hẹlẹ hẹlẹ ni bó o fún lẹ́rù gbé yọ àmà mi hẹlẹ hẹlẹ ni ọlọ́ni àpèjúwe àwọn ọ̀tọ́ ọlọ́ni ẹ o àpèjúwe wọn àpèjúwe tí ọ̀dà ni nítorí olùgbàgbọ́ òdodo lẹ́yìn sọlá náà mẹsàlù àpèjúwe burúkú òsì fáwọn olùgbàgbọ́ òdodo àmọ́ àpèjúwe tí ọ̀dà tó burú jáì táwọn kẹfẹ́ ọlọ́run lápẹ̀jùwe wọn dàbí ẹbí ìtajà ni òfun wàhálà àbó òfun wàhálà iyọ̀ ahọ́n tààmì ni iyọ̀ ahọ́n tààmì ni mímí wọn ọ̀dẹ́rùn ذلك مثل ذلك مثل القوم الذين كذبوا بآياتنا eléyìí iná ni àpèjúwe àwọn èèyàn tó ṣe pé wọ́n pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ waqsasil qasasa la'allahum yatafakkarun pìtàn fún wa bóyá wọ́n ti ẹ̀jẹ̀ ronú. ذلك مثل القوم الذين كذبوا بآياتنا إلينا àpèjúwe àwọn ẹni tó pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ فاقصص القصص لعلهم يتفكرون pété fún wa bóyá wọn jẹ ronú. ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون. ọ àpèjúwe bú làpèjúwe àwọn ẹni tó ń pọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ ara wọn ni wọ́n sì ń sábòsí sí. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé tábà ń wọ́wọ́ owó tó dáa ní ká máa o ìbá àjẹni tó máa ń pa tọ́lọ̀ ìbá sì dá nípa tọ́lọ̀ owó tí gbẹ̀sìn lọ́wọ́ wa yéésù lówó o owó tí sọ wá dọ̀tọ̀ lọ́n yéésù lówó o kásì lọ́n mà wípé owó yẹn àìtí rí iná lọ́n jánu padà rówó tán ò tọba padà lówó tán ó lè má bọ́rọ̀ rí o ti ṣe dà lẹ́yìn rẹ̀ kọ́lọ́n ọba kó má sọ̀rọ̀ wa bí o ti ṣe dà èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe é pé owó rẹ̀ wá lọ síbi tí ọ̀dà owó rẹ̀ sọ́dọ̀ olórí igbó lẹ́yìn ìgbà táàmì olóríire ti hàn lára rẹ̀ bẹ́ẹ̀ náà nì síbẹ̀yìn náà tẹ́ bá wo ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n lówó láyé wa lónìí tí wọ́n ti lówó tẹ́wọ̀n ọ̀mọ́tọ́lọ́mọ́ wọ́n ti lówó tí wọ́n ti dènà síta nàbì sallallahu alayhi wa sallam ọgọ́rùn olówó ní fi tọ́lọ́ yìí ní fi tànàbì ní fi ń sáwàdà kí wọ́n sọ fún yín pé à bẹ́ẹ̀ náà bá lówó ìtọ́jú lójú òun náà ní pé tẹ̀ sọ ní sọ́mà kí ló ń powó owó bẹ́ẹ̀ lọ ìyẹn lówó tó kó tó tá ń lówó orí ibú tá ń lówó tí ibà tí wọ́n á jẹ́ tí sọ wọn àdó lórí ibú torí ẹ ẹ máa yan tẹ́ ẹ máa ń tọrọ owó owó alálùbáríkà owó tó dáa owó tí ọlọ́run ọba òfin ṣe ìrànlọ́wọ́ fún yín láti lè máa sin lọ́n bọ́lọ́run ọba ti ṣe ń fẹ́ yéésù owó tí ó lè yín dènà kúrò nídìí ẹ̀sìn ọlọ́run tẹ́ ẹ di ọ̀tọ̀ ọlọ́run ọba lójú méjèèjì eléyìí èso owó tó dáa o. owó burúkú lowó yẹn bẹ́ẹ̀ làpèjúwe wọn gẹ́gẹ́ bí àpèjúwe ajá nítorí pé àwọn ẹni tó ilé ayé làwọn ń wá tó sì tara ilé ayé tó fi jìnnà sọ́lọ̀ náà bá rí ilé ayé wọn ò ní kò tó àwọn wọn rí wọn ò rí wọn ò ní kò tó àwọn bí ajá náà ni wàhálà bá wàhálà ọba bẹ́ẹ̀ náà làpèjúwe tiwọn wọn kójọ wọn tún máa wọn ò rí kójọ wọn tún máa lé náà ní làpèjúwe wọn ti ṣe rí àpèjúwe burúkú iná làpèjúwe táwọn ẹni tó takùtọ̀ lọ kọlọ̀n dà kó sànù wa àpèjúwe dáadáa wọn bẹ fáwọn olùwàgbọ́ òdodo àwọn ẹni tó yẹ pé ọlọ́wọ́n bá fún wọn lówó wọn àtàrà owó wọn wọn alayhi wa wa wọn fowó wọn ṣètọ́ wọ́n fi ń ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wọ́n fi ń ṣe àgbéga fún súnà nàbì sallallahu alaihi wasallam wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fáwọn ẹni tó ń bùkátà rẹ̀ wọ́n fi ń ṣe wọ́n fi wọ́n fi ń ra àwọn èèyàn lẹ́kún wọ́n fi tuntun ọmọ aráyé ṣe àpèjúwe irú wọn onáà ní ti Abubakar as-Siddiq radiyallahu anhu àrólé àgbà alákọ̀ọ́kọ́ fanabi wa Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó sì lọ́lá jù nínú ìjọ wa yìí lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam abubakar as-siddiq torúkọ rẹ̀ ń jẹ́ abdullah ibn uthman abdullah ibn uthman radiyallahu anhu bàbá yìí oní àlẹ́ni tọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá tó sọ àwọn àyà tó wà níparí súrọ́tù al-layl tó sọ kalẹ̀ nítorí ẹ̀. ولن وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى ولن وسيجنبها الأتقى هوني ونا تاني قلوا قاي olùpáyọ ọlọ́run ni kò ní wọ náà ń tiẹ ẹlẹ́dì tálẹ́ni náà kí ni ròyìn rẹ ẹlẹ́dì tí máa rẹ owó yẹ tẹsẹ̀ ká ẹni tó ti pé owó rẹ tọ́lọ́ wọn bá fún ó máa ń ná fi yọ zàká ó máa ná fi fọ́ra rẹ̀ má ó máa ná fi fọ ẹ̀mí rẹ̀ má ó máa ná fi fọ ọkàn rẹ̀ má òun ó jìnnà sí náà kò ní wọ náà. wọ́n bàbá ti olówó lọ́ngọ́ yẹn o ìwà náà fẹ́ wọ náà tó ń náwó sí tọ́lọ́run ń ná owó rẹ̀ yọ zàká tó ń ná owó rẹ òfin fọ ẹ̀mí rẹ̀ má tó ń ná owó rẹ òfin fọkàn rẹ̀ má tó o bá jẹ́ bẹ́ẹ̀ o oríire bá nítorí kọfẹ́ gba nǹkankan pààrọ̀ rẹ̀ lọ́dọ̀ èèyàn kó máa náwó rẹ̀ nítorí nǹkankan tó fẹ́ gbà lọ́dọ̀ àwọn èèyàn kò ní ẹ̀yìn kan gbà lọ́dọ̀ wọn kò ní owó ọ̀yà kan gbà lọ́dọ̀ wọn ọ̀fẹ́ nǹkankan lọ́dọ̀ wọn tọ́ ẹ̀yọ́ kárí mi lọ́rọ́ bá wí bẹ́ẹ̀ wọn ẹ̀yin tó ti pẹ́ ná kún lè máa pé donated by ẹ̀yin tó ti pẹ́ fún wọn kún lè bá a máa fọ́ rere yín. ẹ̀yin tẹ ẹ̀ náwó sí tọ́lọ́run àfi nítorí èèyàn ẹ̀yin tẹ́ ẹ gbé àwọn èèyàn lẹ fẹ́ gbókun lọ́dọ̀ wọn ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbẹ̀yẹ tẹ́ ẹ fẹ́ gbòdòdó lọ́dọ̀ èèyàn ìròyìn kọlá ayà yìí ń ni wọn sọ pé gbé jìnnà síná torí mi tẹ yín torí kárí mi líle tó bá gbé ní lọ bá àwọn ẹni ẹ ṣe kárí mi nítorí wọn báwù subhanallah wa ma li ahadin 'indahu min ni'matin tujza kò fojú sùn kankan lọ́dọ̀ èèyàn pé yóò tiẹ̀ ní kankan fi sùn lẹ́sàn lórí owó tó ná illa ibtigha'a wajhi rabbihil a'la ọ̀nàwó rẹ̀ nítorí kankan àfi torí kó lè bá àrójú ọlọ́run ọba tó ga jù torí tọ́lọ́n torí tọ́lọ́n nìkan ni wala sawfa yarda ọlọ́ni ń bọ̀ wá dẹni tó ṣe wípé yọ yọnu sí ntọ́ lọ́wọ́ bó ṣe fún ń bọ̀ wá dẹni tí ó yọnu sí ntọ́ lọ́wọ́ ṣe fún tọ́lọ́ lọ́wọ́ fún lálùjẹ́lẹ̀. al-imam ibn al-jawzi rahimahullahu ta'ala wa ni ajma'u ala annaha nazalat fi abi bakrin ẹnna olùmọ̀kò pátá korongodo wọn wáyà yìí lórí abubakar ni o radiyallahu anhu. ǹjẹ́ àmì ẹ̀yẹ kan wá wà.

kí wọn là Abubakar wá sí o tó wá dání tó gba agbéga ńlá àmì ẹ̀yẹ ńlá yìí ọkọjá gbogbo ẹjọ ń fáwọn èèyàn irọ́ lásán nàìjíríà gbé kínní kan order of the Niger order of the kínní kan wọn gbé kínní kan oom ẹgbọ oo méjì kó tó gba ẹ wọn náà wá sátàrí kọjá rẹ ọlọ́wọ́n ní fún ní àmì ọ wá gbé àmì ẹ̀yẹ fẹ́rù rẹ̀ Abubakar Siddiq radiyallahu anhu tẹnìkan ń bẹ láyé tó lè bẹnu àtẹrù lụrụ Abubakar tí ò ní tẹ yọ tẹ rẹni tí Ọlọ́run bá fúnra ara rẹ̀ tó fún ní àmì ẹ̀yẹ ni ní Abubakar wá sí à náà wọn náà dé kó lè mà pé wàhálà ṣe tán fi rówó náà làbúbákà náà ṣe wàhálà kó tó rówó láti ná sójú ọ̀nà ọlọ́run ọba kò sí owó kan tó pọ̀ jù rí lójú rẹ̀ láti ná sójú ọ̀nà ọlọ́run ẹ lọ mú owó wá fi rẹ̀sẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ kò ní ronú lẹ́ẹ̀mejì kó tó lọ gbé gbogbo owó rẹ̀ wá débi pé ń jọ gbogbo owó rẹ̀ ló gbé wá kí lọ wá sẹ́kù fọ́ọ̀mù àtìyàwó rẹ̀ ó lòun sí ọlọ́run àtànábì kù fún wa subhanallah òun sí ọlọ́run àtànábì kù fún wa ẹbí wa mọ ara rẹ ó dùn fẹ́ gba àmì ẹ̀yẹ ẹ bá ní ẹ náwó sí tọ́lọ́ níìsì ìwọ ọmọ bó ṣe máa yẹ owó wò lápò rẹ ó ti máa bí bébà ọ̀kọ̀ọ̀kan ṣe rí bébà one thousand bó lórí lọ́wọ́ five hundred bó ní máa rí two hundred ńkọ́ hundred àti wàzó gbogbo ẹ̀ lọ́dàmà láì fojú gánni ẹ̀ ó ti mọ̀ pé wàzó mọ̀ fẹ́ mú yìí kò ní sèṣì mọ́ hundred jáde lọ́dún sí ọlọ́run kó ṣiṣẹ́ rẹ̀ tó àwọn wọ̀nyí táwọn ará àlùjánnà fúnra wọn àwọn ò rí bíi tiwa. àní gbogbo tó ní lówó láyé yìí ó sì lọ gbé wa ó gbé fanagbọ muhammed sallallahu alayhi wa sallam ìlọ wa ẹgbẹ olówó ìjẹ ó ní gbogbo tí mo ní láyé nù á ìlọ wa ṣẹ́kù fọmọ àtìyàwó rẹ ọlọlọ àtànàbí Muhammad sallallahu alayhi wa but afúnlówó kò gbé gbówó fún kò ní jẹ náà ni fi lónìí dídá àbí láwọn èèyàn náà sí tọ́lọ̀ gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni bá a bá bẹ́ lára wí ká bẹ́ lára wù wọn náà tó nípa náà sí tọ́lọ̀ sí tọ́ ọba gbà tọ́lọ̀ lẹ́nu fún sí tọ́lọ̀ lẹ́nu fún olè wọn kó fún ọtí wọn méjì wọn ó tún wọn mọ̀ ìdájú ìdájú mílíkì mọ̀ wá mílíò ti bóòlù ẹsẹ ọlọsẹ wa fẹ lọ wájú gbogbo eléyìí náà wà láyé nìsí wọn ni wọn náwó sítọ lọ ń pààrọ̀ mọ́tò ó lè tí wọn lọlọ tí wọn náwó fún òní wọn náwó sítọ lọ ìgbà náà lọlọ tó gbéyàwó tuntun ó lè tí wọn lọlọ tí wọn

wọ́n bá ti wá fura fún àwọn àlejò wa mọ́sálásí tí wọ́n ti wá tẹ́lẹ̀ wọ́n á fi tọ̀ ẹ̀yìn ẹ̀yà ọ́ a ní pírójẹ́tì kan wá bẹ́ẹ̀ kan mọ́sálásí fi sabilillah àbí wọ́n ti wá ṣe ṣíṣe kan ládùúgbò mọ́sálásí wa ni bẹ́ẹ̀ bá lè bá wa kan bẹ́ẹ̀ bá sì lè mú owó wa ni àwọn èèyàn máa gbowó dà rẹ̀ wọ́n ti wá ń ṣe wọ́n ti ṣe wọ́n ti gbowó gbowó gbowó lówó ló ṣe yí pé ó tó kanú rẹ̀ márùn wọn ò ní a ah, ẹ àwọn fẹ́ kówó ọjọ́ ọdún náà kówó ọjọ́jú báwò kí ni ń kówó jẹ gan tí ò ti fi ìjọ́jú kí ni ń kówó jẹ tí ò ti fi ìjọ́jú kó ní sẹ́sì Islam ti fẹ́ lọ wájú bàjẹ́ ẹ̀rẹ́fẹ́ kọ́mọ́síláṣí ẹ̀fẹ́ wọn wá kó páànù wa inú bí olówó lọ ẹ̀fẹ́ mú wa páànù báwò ẹnìkan lọ kó pápó wa ní pápó báwò ìyẹn ní pàwọ́ ni wọ́n kówó fún káwọ́ lọ rà ìṣe ìṣe nílùú kan bẹ́ẹ̀ olówó kan wó sùsù ọlọ́yẹ ká ní hospital islam ọ̀hà lọ wá ilẹ̀ tó túlẹ̀ ó mú nínú àwọn ilẹ̀ tó ní ọ̀hà lọ kó àwọn tọ́ọ̀n tọ́ọ̀n tọ́ọ̀n tọ́ọ̀n irin rẹ́gẹ́dẹ́ ó kó síbẹ̀ ló kọ́ kó ń fẹ́ kọ́ ní hospital tó yẹ pé yóò ní agbára jẹ́ ẹ̀ mọ̀ nígbà táwọn mùsùlùmí mọ̀ wípé àníyàn rẹ̀ wọ́n sì lọ jírin mú lọ́kọ̀ọ̀kan títí jírin fi tán ó tún túmọ̀ sí pé tó bá gbé náà ṣe é kú díẹ̀díẹ̀ wọ́n kú òun náà tàbí kẹ́ni wọ́n bá ṣe ń di búrẹ́dì ǹjẹ́ ẹ bá débẹ̀ lẹ́ bá ní báǹkì kan mọ́ mi ṣèṣe bí sẹ́ ọlọ́run sì lọ wá dín náà wọ́n lọ ń pé kí wọ́n ṣe tọ́lọ̀ ẹ̀mí olè ní bẹ́lẹ́ lẹ́mìí rẹ̀ olè ní olè olè gidi olè gidi nítorí di eléyìí ká o akápò ní wọ́n kó sí lọ́wọ́ wọ́n lọ mọ́sálásí wọ́n kó sí lọ́wọ́ ọwọ́ adélé àwọn adó bàbá fẹ́ ra búrẹ́dì ọwọ́ awọ̀ tún ọwọ́ sí

ẹnáwó sí tọlọ́run káwa náà lè bá sórí ilé bí àwọn tó sórí ilé káwa náà wá wọ́nà dáàbì dínà káwọn ẹni tá à ń bá ń kówó fún kí wọ́n mọ̀ máa jẹ agbọ́dọ̀ dínà na ẹ̀yin àbèrè kówó tẹ ẹni ká dá yìí kí ni fi nítorí pé èèyàn ti ya

ẹ̀rí pé ṣe ọlọ́run máa lọ wájú bàbá sì ṣe débi kíkàn kẹrù ọlọ́run náà kàn bàbá débi rí ẹgẹrù ọlọ́run rẹ̀ kò ní sínú pé agbó fún lè má mú kan àbẹ̀bí owó wọ̀ mọ́ bàbá sì sọ̀rọ̀ lè pa wá àwọn babaláwo làwọn lè lọ pé lọ wájú ìwọ náà gan ọkàn rí tí mo náwó sí lówó sí làwọn ti gbàdúrà anabi sọrọ, alaihi na ń so lówó kì í sì so lòṣì owó lówó sì jọ lójú rí wọn kó nǹkan pamọ́ sí lọ́dọ̀ ṣáájú kọ́lọ̀ wọn tó ṣe lánàá wọn wá fúnlẹ̀ mọ́ wọn lè kó mẹ́ta oníkàlùkù gbogbo bó ṣe kó nǹkan sí lọ́dọ̀ iná lọ́ba níjọ́ náà nàbí kó nǹkan wọn ti sẹ́fún gbogbo ti gbogbo ọba torí à ń pèèyàn pé ẹsìn tọlọ ẹsìn tọlọ àwọn ọgbọ́dọ̀ lẹmìí jàmbá àwọn agbankájá pẹ̀tù èrè bàtà aláàbẹ̀ ẹsìn tọlọ ẹdá sí tọlọ ṣé ẹ̀yin nìkan wá ní ẹ gbọ́dọ̀ dá sí ṣé èyí ọkàn máa sọ fún yín pé ẹdá sí ẹni òní yọwó lápò tèmi náà ní ẹ̀yin náà títí ṣé èmi ti garanti àlùjẹ́nà ẹnìkan ọ̀fọwọ́ rẹ̀ sọ ẹ̀ àfẹ́mi èmi ò sì wá jẹ́ pé èmi ọmọ sọ fún yín pé kẹ́ ẹ sí èmi ò ní í ṣe ọlọ́ọ̀mẹ́sì tèmi náà ní ẹ̀yin náà ti ọba àgbèrè ọba àpọ tí kálukú bá lágbà mọ̀kẹ́mi ọ̀ àmọ́ gbogbo àǹfìkù àǹfìkù náà alukurani èmi ò ní í ṣe nàfàkọ̀ wọn ò ní í mowó jáde ọ̀pọ̀ sí àǹfìkù ẹ̀yẹ náwó ẹ̀yìn náà wọ́n tẹ̀lé pàtàkì mẹ́. ẹ jẹ́ àpèjúwe mi àpèjúwe wa mi fanabi wa muhammed sallallahu alayhi wa sallam aa olówó ńlá ni bàbá yìí olówó ńlá ni bàbá yìí kọ́dà lórí òṣùwọ̀n atalólówó láyé òní olówó ńlá ni usman ó olówó tó lówó tó usman láyé wa lónìí usman radiyallahu anhu gbogbo bí wọ́n ti fowó sórí rẹ̀ ní máa náwó sí yàtọ̀ sí wọn. bẹ́ẹ̀ gbogbo owó la lè náwó sí táà sórí ibú lọ́mọ àwaka olówó kan wọn ni láyé john ó kó láti dálẹ̀ ọwọ́ àwa sílé ilẹ̀ yìí náà lọ wa ìgbà tí ó wá di lálẹ́ wọn á lọ sóde fàájì wọ́n lọ mutí wọ́n kó àwọn aṣẹ́wó sẹ́gbẹ̀ẹ́ ìjà wa pé ìjà ń lóde àmọ́ táwọn níjà ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ló lè yàyà lẹ́nu mọ́ṣáláṣí ṣe wá di ilé ìjà ńgbà tí ìsìnkú àwọn èèyàn gbádùn àmọ́ bí wọ́n ti mú tí pin túkálá láti àjọ torí pé tọ́tí bá ṣiṣẹ́ débi tá a wí àfa wọ́n yọ ẹ̀sẹ̀ síra o ẹ̀sẹ̀ ò wá wúlò mọ́ tí wọ́n ìyọ̀kù ìjà wa ṣẹlẹ̀ so wọ́n wá nígbà tí ìjà ṣẹlẹ̀ ibẹ̀ ni bàbá olówó kan tó wá láti dalẹ̀ ni wọ́n ń pe àwọn èèyàn tó wà ń bẹ̀ táwọn jẹ́ àwọn gidi ganko ọmọ àjà ìpè lágbájá mo ní ká ẹ pa ẹ lù lágbájá pa ẹ lù lágbájá bẹ́ẹ̀ bá lù pa ń bínú sí yìí o pọ́n mẹ́wàá mo kó wálé mo ti kó ẹjọ́ wálé ẹ pa ẹ pé láyé ẹjọ́ pọ́n mẹ́wàá owó gidi ni èèyàn mélòó ló ní pọ́n mẹ́wàá lódìdí ìlú pọ́ùn mẹ́wàá mú kó wálé ẹ̀ ló pa owó ẹjọ́ mú kó wálé akramakumullah ẹlòmíì owó ọ̀ràn ló kójọ owó tí wọ́n fi sórí ibú owó tí wọ́n fi dáná ẹ̀ẹ́dì olórí ibú mi yọkàn wọlé tẹ́ntì yọ sọ pé ok hello ladies and gentlemen everybody have your need take your need òun lọ́wọ́ sàwẹ̀ àfa ẹni tó lè mú kó kán. tọ́gbẹ́ tó bá dẹnu pẹ́lẹ́ kejì yóò bì ó ní wọ́n bọ̀ kó mẹ́ta toró ti rẹ́ni tó wọ́n dà lọ́rùn wọ́n mọ̀ akọ́tí fún wa wọ́n mọ̀ akọ́tí fún wa wọ́n mọ̀ akọ́tí fún wa nígbà tí wọ́n bá ń olórí ibú kan sì kó wọn ibi orí ibú máa ibi ibi ọ̀pọ̀lọpọ̀ olówó náà nù táyé pé yóò fowó tiẹ̀ ó lè fi dá ilé tẹ́tẹ́ lẹ̀ ilé tẹ́tẹ́ wọ́n lè ní kíní kan bet naija àwọn lè sọ pé kíní kan lóríṣiríṣi àwọn ọkọ̀ tẹ́ ẹ̀ mọ̀ yóò dá ilé tẹ́tẹ́ lẹ̀ wọ́n wá kọ ilé yìí dìrìndìrìn ó ti ẹ̀ pọ̀ láwọn agbọ̀n bìkan táwa wò pé ilé yìí bí alájà mẹ́ta yìí torí tọ́lọ́run látòkè délẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ lónìí wọ́n sọ fún yín pé tẹ́tẹ́ wọ́n ń ta ń bẹ̀. ọ̀fẹ́ fi gba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ pọ̀lọpọ̀ tó ayẹ kọ́ gba bisẹ́ lọ ibi tẹ́tẹ́ wọn mà gbà lọ. ebó lówó mi náà lówó sùsùn ó ládùúgbò ń bọ́ọ̀rìn kí ni ń bọ́ọ̀rìn bàbá dálé aṣẹ́wúlẹ̀ ó ní gbogbo yín alọ́ àdúgbò kúnlẹ̀ tí ò sí mọ́sálásí kò ní dálẹ̀ o ilé aṣẹ́wó ni ọ̀ dálẹ̀ ẹlòmíì lè dálẹ̀ ijó lẹ̀ tó nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tiwa bí orí ibú bí orí ibú làwọn máa fowó sí nílùú kan ní state department tó bá ti di àsìkò ọdún ọdún léyà àwọn ọmọ wọn tí wọn lówó tí wọn wà ń dálẹ̀ táwọn ti gbẹ́sìn wọn wà sọdún lé tó bá dàsìkò ọdún wọn á pa àwọn onímọ̀ nípa ẹ̀sìn ẹ wá ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lu tiwa náà gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ nídàálẹ̀ káàyè padà sí dáadáa káwọn náà tiẹ̀ sápá nínú àti ran ìlọsíwájú ẹ̀sìn Islam lọ́wọ́ lù wá tó bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe tí gbogbo aráàlú péjọ tí wọ́n máa gbọ́rọ̀ lọ àwọn olórí ibú kan lù wá lọ bá bàbá olówó olúyùn tóun èé ṣe bẹ́ẹ̀ tó sì ní owó ju gbogbo àwọn wọ̀nyẹn lọ wọ́n á lọ bá pé ìlú máa dàbí ìlú òkú lásìkò ọdún gbogbo nǹkan ẹ gbogbo nǹkan ẹ rọlùra wọn àwọn ń fẹ́ kẹ́ bá àwọn sìn kankan tó fi jẹ́ pé àsìkò ọdún ìlú ó dùn àfa lọ́ba gbọ́ ọmọ fújì kan lọ lọ́ba gbọ́ ọmọ fújì lọ àwọn tí wọ́n fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ báwọn ti máa ṣe lọ́dọọdún ọba gbọ́ ọjọ́ kan náà àwọn bá pàtẹ́ wá àti àwọn èèyàn bá mọ̀ wá àkàràwọ̀ kó mọ̀ lọ́wọ́ àti ẹ̀yin náà ẹ̀ dàkún láàrin yín sọ́lọ̀ anídàálẹ́lẹ́kọ̀ọ́ tá a fẹ́ sí wọ́n wá sọ pé kinní kan pàṣọ kinní kan òṣùpá ń bọ̀ wá èwo lẹ́nu lọ sínú alẹ́kọ̀ọ́ lẹ́wọ̀ á ni àbí pàṣọ àbòṣùpá ẹgbẹ́ra ẹ̀ léèrè wọ ẹ mọ́sàbòsí o Yorùbá lẹ́wọ̀ ẹ rí i pé bá a bá ṣe sùúrù àgbà wá àti ilẹ̀ náà ètò

yóò sì sọ fún yín pé òun ní ṣe ju eré wákàtí méjì lọ toró ń tún níbo mi lọ lónìí mílíọ̀nù kan àbọ̀ a máa àbájá náírà náà ti di mẹ́ta ìpín ni mílíọ̀nù kan àbọ̀ pípé rẹ̀ gan bani lẹ́rù mílíọ̀nù kan àbọ̀ àkàràmọ̀kùnrin lànà ọ̀kà lélẹ́rẹ́ lọ́wọ́ yóò sì sọ̀lù sí wọn bàtí wọn reke lówó bá jó tán wọn yẹn wá kọrú orin orí ọ̀dà ń bẹ̀ ẹni tí wọ́n gùn ọwà ẹni tí wọ́n fọ́ gùn lórí ọwà tọ́ ibo ni wọn náà náwó tiẹ̀ sí ẹjẹ́ àbíra alẹ́ torí pé ìwọlé mọ́ lówó tọ́pọ̀ kọjá gbọ́wọ́ wọn bá kéke tí wọn náà má bí nà sí torí ká máa bí gbólẹ̀ ẹ̀ sí ìbéèrè ńlá nù níwájú ọba ńlá tí nǹkan kan pamọ́ sí ẹjẹ́ abẹ́rù ọlọ́run Uthman radiyallahu anhu àpèjúwe rere ló ń jẹ́ o aláwọn olówó náà lónìí ẹlòmíín ní owó débi pé kò mọ iye wa lónìí láwọn àlùwà lọ ọ̀lú mi àwọn ẹni tó lówó gidigidi wà ó lè wà lé ó lè má ṣùgbọ́n ǹjẹ́ wọ́n ń fowó wọn yẹn wọ́n ń ná sí tọ́lọ́n lọ́nà pé mi wà lè jẹ́ nà kọ̀ dájú kálukú kan mójútó tiẹ̀ kálukú kan dé tiẹ̀ mára ni bí ìgbà tó ṣe gbá gbé lọ àlùkìyà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ kanjọ́ kan ó ní man hafara rumatan falahul janna talẹ ni tí ọba wa gbẹ́ kànga rúmà mo sàdéhùn àlùjáná talẹ ni tí ọba wa gbẹ́ kànga rúmà mo sàdéhùn àlùjáná alimadina gẹ́gẹ́ bí àwọn ìlú àṣà gẹ́gẹ́ bí àwọn ìlú aṣálẹ̀ yòókù náà omi sọ wọn bẹ kò rọrùn láti ṣẹlẹ̀ kànga mú àjọjọ bẹ béèyàn bá rí kànga gbẹ́ téèyàn sì fi bómi pàdé a ọkọjá béèyàn ńlá torí pé omi nìsẹ̀mí bí ọba ti sómi ikú lọ́kàn tá a lẹni tí ọba wa gbẹ́ kànga sí àyè yìí yọ wà àlùjánnà Usman lè nínú mọ́ gbẹ́ subhanallah òkè bó bá rọrùn gbẹ́ gbogbo èèyàn ti gbẹ́ ẹ̀rí kó ń bùkátà owó tabua tọkọlọpọ̀ yìí ṣùgbọ́n bàbá yìí kò lọ gbẹ́ ìwọ náà má bẹ́ẹ̀ bọ́ òun bẹ́ẹ̀ ńlẹ̀ tí wọn náà lè gbẹ́ fáwọn yìí tí wọ́n sàǹfààní bẹ́ẹ̀ ló gan bọ́ o èlò ń bọ́ o tó bá fẹ́ gbẹ́ bọ́ o káàtì ẹ̀kọ́ omi tó omi jìnnà ń bẹ̀ pátá pinra rẹ̀ gbàtó bá fi ná five hundred thousand á ti rí omi tí ó ti kúnlẹ̀ ní bọ́ o tó fi ní lọ́kàn balẹ̀ tí ò ní gbẹ sọ àmọ́ ilé five hundred thousand kò tó tó fi pa màálù nígbà tí bàbá rẹ̀ kú màálù òfò màálù àdánù wọn kàn pa màálù ni pé ah, <laughs> inú bàbá gan máa dùn bí tọ́wà tọmọkọ́ kan bàbá ń bàjẹ́ ókè tó wá gbérú owó yẹn ni bá lọ wá gbé kànga lóníwọ̀ ọlọ́mú fi kànga ìṣe sàrà fún bàbá mi kànga dẹrọ òyìn gbogbo òlu ni kò tiẹ̀ gbẹ sírò àdúgbò báyìí títí táyé àwọn èèyàn máa mú un ọ̀tá gan bá mú tẹnìkan bá mú bẹ̀ tó ṣépè fún ọ gbàládà kátó pẹ́ ní tó ṣàdúrà fún àwọn èèyàn ní náà wà ẹgbẹ́ inú wọn ó ti dáko tó dé ẹnu sí wọn lórí wọn tó máa ṣépè fún olórí ikú rẹ àkúmọ ló ti rówó ilé yóò bá lẹ́wọ̀ bí wọ́n ṣépè fún ọ tún ń bẹ̀ tọ́ nítorí di eléyìí báyìí bẹ́ẹ̀ ni Usman tún fún wa ń ròyìn mi ó ní anabi wa sallallahu alayhi wa sallam lásìkò tó tún lọ jagun Tabuk nǹkan lè jọjọ ọdẹrùn anábì wa ni ta lẹni náà tí ó bá tí ó bá ní pèsè nǹkan àjà àti nǹkan àmúṣagbára táwọn ẹni tí ó lọ jagun fi ilẹ̀ lé owó tí wọ́n fi ilẹ̀ lé fáwọn fámìlì rẹ̀ àti nǹkan àjà fáwọn ẹni tí ó tẹ̀lé mi lọ sójú ogun yìí báyìí fẹlẹ́ olùjẹ́ nà kí ọ wà lùjẹ́ nà. Usman ni èmi ni mo tún pèsè fún ọ tọ ẹ wo gbogbo ẹ tọ ọba sí ọwọ àlùjáná tọ ọba sí ọwọ àlùjáná àwọn kọ láyé èsì tọ ọba sí ọwọ náà tọ ọba sí ọwọ náà làwọn máa rọ kọlọ ń dàpọ kọ sànù wa ẹ jẹ káwọn náà kájá pẹtùwẹ rere à ń ṣiṣẹ́ à ń ṣèṣe wàhálà níbi afẹ́ kówó jọ ṣùgbọ́n àwọn owó wa dáhùn kó jọ yun àpèjúwe wo làwọn afẹ́ wò tíru àpèjúwe ti Bal'am ọmọ Ba'ura bàbá tó padà sórí ibú lẹ́yìn oríire làǹfẹ́ látàrí owó àbí àpèjúwe tàbí Bakr àti Uthman àwọn bàbá tán sórí ire àwọn bàbá tán sórí ire látàrí owó tí wọ́n ná sójú ọ̀nà ọlọ́ èwo làpèjúwe táwa ń fẹ́ ọlọ́run ọba kó jẹ́ kí àpèjúwe rere kó máa jẹ́ tiwa ọlọ́run ọba kó ràn wá lórí àti lè máa ná ta ní sójú ọ̀nà rẹ̀ ó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa fi tó ní gbé ẹ̀sìn ọlọ́run ọba ga kọ́mọ̀ sí wa lọ́kàn nínú àwọn ọ̀tá rẹ̀ aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أجاجو أريكا وأوجوا ní ojoojúmọ́ iná ni ọ̀pọ̀lọpọ̀ pákáleke ni ló ń gbogbo láwọn àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rù ó ń fi àwọn àwùjọ wa. ó ń fi ń ṣe ibùgbé ní ìgbà tí àwọn èèyàn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wọn ti jẹni tí ó gbà fọlọ wọn láti ṣe sùúrù de ìgbà tọ́lọ́run wa tí ó pè kídẹ̀rùn ọba wọn wọn láti láfaradà fún àkọọ́lẹ̀ tọ́lọ́run ọba kọ fún wa oníkálukú fẹ́ kánjú wọn di ọlọ́lá lóòjọ́ ọ̀pọ̀lọpọ̀ ń wá owó lọ́nà tí ọ̀pọ̀lọpọ̀ ń sáré pé dandan lówó òun sì gbọ́dọ̀ lówó kó wọn tó filé ayé yìí lẹ̀ ìdí ni tí ìsẹ̀mí fi délé tí ìṣòro fi bá ìgbésí ayé àwọn èèyàn lọ́nà kọ̀nà lọ́pọ̀lọpọ̀ lónìsìn àwọn èèyàn kó tó di pé ọjọ́ lọ kọjọ́ tó lọ títí òde ó ti dá bílẹ̀ ọba sì ti má kedere àwọn èèyàn ò lè jáde nítorí ìbẹ̀rù wọn ń jí ni gbé nítorí ìbẹ̀rù wọ́n ń jí nǹkan mú láàrin ẹni tí wọ́n bá jí gbé wọ́n lè di orí ẹ̀ lọ ètò wọn fa ọmú rẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹ bá a ṣe rí pé ń ṣẹlẹ̀ nílọrin bẹ́ẹ̀ kí ni nǹkan táwọn èèyàn ń wá ganan ni tẹ́bọ̀ wọlé ayé yìí náà ni owó àdánù owó tó ní mú lọ síbi kankan owó tó ṣe yí pé ibi àti rí náà láàfin lẹ́sìn gbogbo èèyàn wá dẹni tó ṣe é pé ọ ń bẹ̀rù ọmọlàkejì rẹ̀ nítorí pé kò máa tó nínú kò máa tó lè máa rò kò sì máa tí ń wá rẹ̀ ò lè jẹ́ pé orí àjíyọ wọn ni kò wọ́n lọ wá wá ẹlòmíì ó lè jẹ́ wọn ni kò ọwọ́ akúnnú ìgbésí ayé àwọn èèyàn ọwọ́ adi ẹnìkan ọkàn rẹ̀ ò lè balẹ̀ sẹ́lómìn lórí owó àdánù owó òfò ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa àrísìkí tọ́lọ́run bá kọ́ ma kò ní kú sáájú kọ́lọ́run tó pè fún ẹnì kan ò ní ju tọ́lọ́run kọ́ fún lọ nǹkan kan ò sì ní kù a bá ti gbà wàhálà ó pọ̀ jù nù ayé wa. tá a bá ti gbà fọlọ́n fìtínà ti pọ̀ nù gbèsè ayé wa di pé èèyàn ń sá fún yàn èèyàn ń bẹ̀rù èèyàn wọ́n máa sójú o tó wakọ̀ wọ́n máa sójú o tó kàn kadà wọ́n máa bẹ̀rù ọba gbọ́ tí tún rẹ ó ti fẹ́ mẹ́rin sá ẹni lọ wájú rẹ ẹ̀rù rẹ ń bọ̀ á ń bọ̀ síbọ̀sí ń bọ̀ lẹ́yìn rẹ bí bó ṣe yẹ kílẹ̀ ayé lọ a sì mọ̀ pé àwọn ìlú àyókù náà kọ́ yàtọ̀ irú ròǹbọrùn náà ni kọ́ yàtọ̀ àfi kọ́ lọ́wọ́ bá wa tún ṣe torí ẹ̀ náà lẹ́ẹ̀ máa gbọ́ ńlẹ̀ yìí náà ẹ̀ wọ́n ti ọmọ kan gbé àwọn yọ ẹyin ju rẹ̀ lọ ẹ̀ wọ́n ti ọmọ sùkúù náà bọ́jẹ́ lò wọ́n lè ní wọ́n ẹlòmíì lọ gbé tá à ń gbọ́ dájí ẹlòmíì gan alára lánàá ń bẹ ebe orí ibú yìí na wọ́n nwa akọ́nàmọ́kùnmọ́lá bẹ̀rù ọlọ́run lọ́wọ́ wa a gbọ́dọ̀ ọlọ ọlọ́run kí ló fi jẹ́ gbogbo àwọn àlù wa náà ló ti jẹ́ pé kálukú ọmọ àrìn tìfura nítorí pé wọn gbà fọlọ bí ibi wọn gbà fún wọn yìí tẹ̀lé nàbì bí ibi fọlọ ǹjẹ́ ọmọ ẹsẹ̀ bàtà bá sì ti gbà fọlọ́ gbèsè ayé òní nítumà ìdínú ńgbà tó gbé mìjọ́rí tí wọ́n gbà fọlọ́ ẹnìkan ò ní lówó kán gbà fọlọ́ lóṣùn àtẹni tó lówó àtẹni tí ò tí ì ní ìgbàgbọ́ kálukú náà ní oògùn kan bẹ tí yẹn lè ti lówó oògùn kan bẹ tí yẹn lè ti lówó oògùn òfò tẹ́ ẹ wàá máa ṣe ẹ wàá máa fìyàn ṣe tutù rẹ̀ torí pé wọ́n bá fẹ́ lówó ẹ̀rí báyìí ti bàjẹ́ mi. kódà tó bá gbé màálù lẹ́lù ọ̀daràn ni tó bá gbé wúrẹ́ lẹ́lù ọ̀daràn ni ẹrù jọjọ gbé ìdàlùkìyà báwo wá lè a àbùrọ̀mọ́ á lọ sògùn kó tó lówó iṣẹ́ ló a iṣẹ́ ló bẹ́ẹ̀ náà sọ pé ó mójútó sẹ́yìn tiẹ̀ ń kọ́kọ́ta yóò sì jálẹ̀ bọ́ba tiẹ̀ rí búlọ́ọ̀kù gbé símẹ́ǹtì ńkọ́ ọkàn ah, sára sáwọn bíríkìlẹ̀yà afa yóò gbé símẹ́ǹtì ní kánìyà fifty kilograms bí ọba dánrú ẹ̀ wò ó lè sùn fọ́sẹ̀ kan fún ọmọ fi rọ́ọ̀bù wọlé ọwọ́ afẹ́ lówó òjijì lágbàájì so èèyàn láláàrú tí ń ru àpò ẹ̀wà ṣeré ni ṣebí bí ó ṣe dá lọ náà wá gbogbo onílàákàyè tó bá ká ọmọ di iṣẹ́ tó ń ṣe yóò máa pọ́n ọ lẹ́nu nítorí pé iṣẹ́ sọ ní ìdẹni gíga ni wàláhì ẹni tó yẹ pé kò rí iṣẹ́ tó kọ́ máa fàgbẹ́ lọ iṣẹ́ alápàlẹ́ ní iṣẹ́ tí ń ṣe tó ti pé gbé ẹni fa ìgbé ọmọ èèyàn iṣẹ́ alápàlẹ́ ni tí máa jalè tí kò máa jalè àbí kò náà lọ fìyà rẹ̀ àti bàbá rẹ̀ ṣògùn owó torí kò fẹ́ fàgbẹ́ ní má ṣe ṣe aláàánú lọ́lọ́ ó lè tara àgbẹ̀ tí ń fa nǹkan o lè tara àgbẹ̀ tí ń fa kó náà fi lálú aláàánú lọ́lọ́run ọba o bí gbogbo wa bá ní owó àdánù láàmú wa oníṣẹ́kùté lọ́mọláyé ẹnìkan àti máa tún bàtà sí èlò wọn pa ń bẹ̀ lẹ́ẹ̀ máa ẹnìkan àti ṣiṣẹ́ kan owó orí ni wọ́n máa wá ká ẹni tí sì ń wọ́wọ́ orí ibú ká bàbá rẹ̀ ò ní bọ́ lọ́wọ́ ewu rẹ̀ ìyá rẹ̀ ò ní bọ́ lọ́wọ́ ewu rẹ̀ ìyàwó ọmọ ọlọ́mọ ò ní là lọ́wọ́ aburú olórí ibú nítorí pé owó bú ni wá ọlọ́dà púpọ̀ sànù wa eré ẹja gbà fọlọ́ o eré eré eré mímọ̀ àṣà kò pé ká rówó lé mú kò pé ká rówó lé mú nítorí bá kọ́ fóònù lónìí àyàfi tẹ̀yìn bá fẹ́ ya wèrè lójijì ọ̀pọ̀lọpọ̀ wèrè tẹ̀yìn rí lójú títì oògùn owó náà ló gbé wọn débẹ̀ o oògùn owó ló gbé wọn débẹ̀ tí ọlọ́run gbọ́dọ̀ báwo ló lè dábìrà. òkun owó lẹlòmíì wá débi kó yí ọmọ lọ́wọ́ ẹlòmíì ò sì tí ìyá wèrè tó bọ́ rẹ̀ ń bẹ lára ẹ̀ torí ìdí eléyìí wa àṣẹ kan kárípa alálàáfíà lára wa ẹja sì lónìí wa tó tó kó àmẹ́tí ọ̀bá ti nílá ká ẹ̀ wọ́n mọ̀ wọ́n pé ká ní yàrá kan dá tówó sí gèlèmọ̀gèlèmọ̀ tó wá ń kan sílẹ̀ ní tí ń kan sílẹ̀ lágbo gbaná látò pa lówó owó òfò owó àdánù owó tí ò wúlò torí owó tí owó tí wọ́n ní náà tí wọ́n lè fi ṣe tọ́lọ́ olówó mélòó ló ń ṣe tọ́lọ́ náà yìí ìbá àwọn olówó náà lẹ́lọ bá sọ̀rọ̀ tọ́lọ́ tí wọ́n máa kọ́ bá kù tí wọ́n gbé kọ́ bọ̀ àpòǹtìlú ẹgbẹ́rún àpòǹtìlú ó sì lówó Ọkọlọ, tówó rẹ̀ ó sì dànù náà bí àgbòtó lù tí a padà di pé ohun ọmọ ní ma ẹ máa kó ni ọgọ nítorí pè náà lọlọ́ngbà bẹ́ẹ̀ ni àdúrà tó ṣe náà lọlọ́ngbà akọrọmọ lọ ọkàn kò sówó bí bá lọ ọkàn kò sówó sólówó tó rí torí ẹ̀ ní imáàmù Shafi'i ló sọ pé idha ma kunta dha qalbil qanu'i fa anta wa maliku dunya sawa tó o bá ti láyọ̀ àtiwọ́ àtẹ́ntólówó ẹ̀ ti dọ̀gba ẹ̀ ti dọ̀gba ọlọ́run dákun fún wa láyọ̀ báwa tún àwùjọ wa sí báwa tún orílẹ̀-èdè wa sí ọlọ́run sọ wa lẹ́ni tí wọ́n máa wá halal lé wa jìnnà sí haram olóríire ni kò sí wa má sì wá lólórí ìlú gbogbo owó tó bá wa fún wa owó tó àfi ní ṣe tọ́lọ́ má fún wa owó tá a ní tá a fi máa takò tiẹ̀ takò tà nàbì sallallahu alaihi wasallam má fi sàdánwò fa wa owó tí ó ti ká lè máa ṣe tiẹ̀ tá a ní takò tiẹ̀ tá a náà di olùrànlọ́wọ́ fún lọ síwájú ẹ̀sìn rẹ̀ ní kò fún wa ọlọ́run ọba ó gbàdúrà wa ní kọ̀kọ̀ àti ní gbangba ó sì wá lólórí láyé kọ́mọ̀ sì wá lólórí igbó lálùkìyà mi kárántí pé ẹnu tọ́lọ́ máa fi gbàdúrà náà ní ká máa ṣe àsọdájú fún ọ̀gá tiwa anabi tiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́ rán sí wa tọ́jú afinimọ̀nà fún wa lẹ́yìn ìgbà tá a ti mọ̀nà olùmúni ríran lẹ́yìn ìgbà tá a ti jẹ́ afọ́jú ànábì àtọ́lọ́ àtàmọ̀lẹ́kà rẹ̀ wọn náà máa ń sàṣọ̀láàtù fún kọ́lọ́n tó wá pa wá láṣẹ àwọn tá a lẹ́yìn ànábì káwọn náà máa ń sàṣọ̀láàtù fún káṣí máa ké e ní kíkí ọ̀la fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم الحمد لله Allah, Allah, Allah,